Let's assume you want to tell your husband that you want to go to the market. You say, Ọkọ mi, mo fẹ́ lọ sí Ọkọ mi, mo fẹ́ lọ sí It means, my husband, I want to go to the market. Now, ọjà means market in Yoruba language. When you get to the market and the seller asks you, Kí lo fẹ́ rà? It means, what do you want to buy? If you want to buy fish, you say mofereja mofereja it means i want to buy fish the seller might ask mélòó lo fẹ́ rà mélòó lo fẹ́ rà it means how many do you want to buy if it is three fishes you want to buy you say ẹja mẹ́ta ẹja mẹ́ta it means three fishes